ọlọ́run ti fa ìjọba ẹ̀yà ìjọba èkó ó máa fàyà lórí ẹni lágbára ọlọ́run o ò ní láṣeyọrí ayọ̀ èmi ò kì í ṣègbè òwò ìwọ̀nba tí mo ṣe ẹ̀ka rọ̀rọ̀ wọn ni this is almost twelve months nsìn ọ̀la àbọ̀túnlá ló máa pé twelve months ọmọ ẹ ti kú tí gbogbo wa dẹ̀ rí nǹkan tó pọ̀ ọmọ ẹ tó fojú hàn tẹ̀dẹ̀kọ̀ tẹ̀dẹ̀ gbé wù mí tẹ̀kọ̀ tiẹ̀ tiẹ̀ bọ́dà láti ṣe bí ẹpẹ́ tiẹ̀ gbọ́ nǹkan kan tẹ̀ ẹ ketí ikún sí tẹ̀ sọ fún wa pé ṣé Mohbad ló kọ́kọ́ máa kú ni ṣùgbọ́n ọlọ́run ọba tó dá ọmọ ẹ̀ sáyé tó dẹ̀ pé lọ́mọ ológo tó fi jẹ́ pé àwagun ò ní ìsinmi láti jọ́ tọmọ ẹ̀ ti kú táwọn wájọ́ sì zẹ ọlọ́run ní fi lọ́kàn balẹ̀ ní tó ṣẹlẹ̀ sọmọ yóò máa ṣẹlẹ̀ sọmọ gbogbo ẹ̀yin pátá tẹ̀jà ti justice látòrí gbogbo ìjọba nàìjíríà látòkèdè sàlẹ̀ ọlọ́run máa fàjọba yín ya ni nítorí bẹ́ẹ̀ ṣe ṣe ọmọ ẹ̀ níṣekúṣe tẹ̀ fún justice ìjọba yín máa fàyà ni láìpẹ́ láì jìnà ẹ̀rí àsárà tó máa kọ̀ yín lágbára ọlọ́run wùn mí ó ti ṣe lé ó ti ṣe láṣẹ mọ́ Wùmí lágbára Ọlọ́run láìpẹ́ láì jìnà tí wọ́n bá gbé ẹ wàá padà ya wèrè síta ni èmi ò kì í ṣe pé wàá bọ́ṣọ lọ́rùn wàá ya wèrè síta ni lágbára Ọlọ́run kò síbi tó lè sáré dé àdàbí tó bá lọ́wọ́ nínú kọ ọmọ ẹ lókun ṣùgbọ́n tó bá lọ́wọ́ nínú kọ ẹ wàá ya wèrè wàá jáṣọ wàá jáwọjà wàá máa kígbe Mohbad káàkiri ni wàá ṣẹ̀sín àtiwọ́ àtàwọn sọ̀kọ́tàṣẹ́ àtiwọ́ àtàwọn godmother ẹjọ́ máa ṣẹ̀sìn ni àìwòrú rẹ́ẹ̀lì ìnà orí Facebook ni mo ń kò ní ìsinmi mo ti rí lórí péjì Comfy tí mo rí rẹ̀ tó dúró dáadáa before and after ìyẹn ló mú iwájọ yín pé kí ló dé ṣẹ́ripọ́ lọ́run tú wọn láṣìírí ẹ̀dẹ̀ constil náà ẹlẹ́ẹ̀ni fún wa ní justice ṣé ẹ fẹ́ kí gbogbo àwọn obìnrin àwọn ọmọ òṣì tán kó èkó yẹn ṣe fẹ́ kọ́ máa pa àwọn ọmọ ọlọ́mọ káàkiri ni nítorí pọ́n fẹ́ jogún pọ́n fẹ́ jọrọ̀ àwọn olórí burúkú wọ́n fẹ́ jọrọ ibi tán ṣiṣẹ́ sí àwọn ìyá Túndé wọ́n fẹ́ jọrọ ọmọ ọlọ́mọ ibi tẹ́ ẹ̀ ṣiṣẹ́ sí ẹ mú bàbá bàbá ọmọ ọlọ́mọ ẹ dà sínú agbada ayé ẹ dà sínú agbada ayé ẹ jẹ́ kí bàbá yẹn sunkún lójoojúmọ́ ẹ kò ní tán nínú ilé yín òwú mi ẹ kò ní tán nínú ilé yín ìyá Túndé o ẹ kò ní tán nínú ilé ẹ Jùmọ̀kẹ́ o lágbára Ọlọ́run èyí tẹ́ ẹ pa iná lẹ máa fi ṣàṣemọ lórúkọ Jésù Ọlọ́run á dà yín láàmú ọlọ́run àfòrò ẹ̀mí gbogbo ẹ̀yin tẹ̀ mọ́ papò Mohbad àti gbogbo ẹ̀yin tẹ̀ sọpọ́tì anti justice tẹ̀ fẹ́ kí justice àmì tẹ̀ fẹ́ kí Mohbad rí justice gbogbo yín lẹ́ máa dààmú lágbára ọlọ́run ètí mo sọ yìí ọlọ́run kò jẹ́ ká rọ̀rọ̀ mọ́ mo dúró báyìí ná thank you and God bless you. ẹ ṣé ma thank you so much for your submission ẹ ṣé mọ́mí ìmọ́lẹ̀ thank you so much. Fọ́lì shine ṣe wà ń bẹ̀. Fọ́lì shine next ń shine ṣe wà ń bẹ̀. shine next ń bẹ̀. Yomi Benson ẹ bá a sọ̀rọ̀ ẹ bá a sọ̀rọ̀ sà. Yomi Benson ẹ bá a sọ̀rọ̀ ẹ bá a sọ̀rọ̀ sà. Ẹ kálẹ̀ ojàre sista Kọ̀ǹfì. Àṣírí ti tú kò síbi tí wọ́n fẹ́ gbà. Ó dàbí orin akẹ́ orin Káyọ̀dé Fáṣọlá ni. Àṣírí ti tú o níbo lẹ máa gbà ìdájọ́ ti dé o ibo lẹ máa gbà kò síbi tí wọ́n fẹ́ gbà àṣírí ti tú wọn ò sún gbogbo àwọn ẹni tí wọ́n pa Mohbad ò sún re gbogbo àwọn ẹni tán mọ̀ ń pa ẹ̀hún ò ní sún re gbogbo wọn orí wọn ẹ máa gbọ́ máa máa títí December lágbára ọlọ́ máa máa gbọ́ pé wọ́n ya wèrè eléyìí tó parẹ́ máa wà nù wọn. eléyìí tó bá ya wèrè àá jáde síta àá gbogbo wọn wọn ò ní sinmi wọn kàn ságídí ni gbogbo wọn ò lè nísinmi gbogbo ohun tó pa Mohbad pátá gbogbo ẹ̀ láti rí kò sí bí wọ́n perfect kìíní yẹn but ọwọ́ ọlọ́run alààyè ni àṣírí wà kò sí ẹ̀dá kan tó máa àṣírí pamọ́ láyé little tí n báyìí máa wà tó máa jẹ́ àṣírí tádédọ́yìn yẹn ń gbà yẹn wọ́n lọ ń ya receipt ẹni tó lọ lọ́ọ̀jì sínú òtẹ́ẹ̀ wọ́n wá gbàgbé kan ya duplicate yẹn kúrò so gbogbo tí wọ́n ṣe tán ti ṣe pamọ́ tí wọn ò fẹ́ kán mọ̀ nípa Mohbad gbogbo sàmọ̀ pé ká ní pé wọ́n ká ní pé wọ́n perfect kìíní yẹn irú réèlì táwọn èèyàn ti ń pariwo látijọ́ tí senator sextoy ti lọ kí a Mohbad ó ti yẹ kán lọ sáré tún kìíní yẹn sí àbẹ́ẹ̀mọ̀ mhm. àbí kán tiẹ̀ ti fi nǹkan kan tí ò bá jẹ́ pàṣírí wọn tó fẹ́ tú ó ti yẹ kán wá nǹkan kan tó àwọn èèyàn dignitary bẹ́ẹ̀ bá máa wálé tó jẹ́ pé wọ́n mọ̀ ẹ́ pé wọ́n máa ṣe fídíò ó yẹ kán wá nǹkan kan fi kọ́fà ibẹ̀ yẹn but tọ́lọ̀ ń bá máa tú àṣírí èèyàn àṣírí yẹn òògùn a ti mọ̀ pa èmi ti ń sọ for the past seven months mo ti ń sọ pé Wùmí ló pa Mohbad òun ló gún Mohbad pa kó jáde kó sọ̀rọ̀ wọ́n á fún ní manslaughter tàbí Kẹ́mi Olúlọ́yọ̀ máa ń sọ òun ní fún ní first degree murder wọ́n á kàn fún ní manslaughter á dẹ̀ sẹ̀wọ̀n gbogbo ohun tó wà lọ́wọ́ ẹ̀ wọ́n á gbà lọ́wọ́ ẹ̀ wọn ò lè nísinmi tẹ bá gbọ́ bí sista Karima yẹn ṣe ń sọ̀rọ̀ ẹ mọ̀ ẹ pé ó ń jẹ́ ká mọ̀ ẹ pé kò sí oorun wọn ò sùn wọn ò nísinmi bọ́n ṣe wà yẹn ẹ tún gbọ́rọ̀ tí wọ́n pamọ́ Karima yẹn lé títán ní pé ó fẹ́ ná nínú owó lèyàmù ó fẹ́ fowó lèyàmù ra mọ́tò ní US ó fẹ́ kó wálé àwọn olóògùn kú mi ò mọye tí wọ́n ní ní Nàìjíríà mẹ́ẹ̀ẹ́tẹ́ ẹni tó wà lamẹ́ríkà máa béèrè owó kan fún un lówó so àṣírí wọn ti tú gbogbo ohun tí wọ́n ń ṣe yẹn wọ́n kàn ń ṣagídí ni ó ti late n tó kù báyìí sì ní pé punishment wọn ló kù tó máa tẹ̀lé báyìí eléyìí tó máa wọ wèrè ó wà nù wọn eléyìí tó máa tó jẹ́ pé a máa lọ báyìí ìjọ tó jò kékeré kan bá rọ̀ nínú nàìjíríà yẹn wọn á kàn sọ pé àrà sàn pa àwọn kan bára sì máa bẹ̀rẹ̀ sí máa sàn pa wọn lẹ́yọ kọ̀ọ̀kan nìyẹn ele ẹgbọ́ ọmọ tó ń sọ̀sọ́kùsọ lẹ́ẹ̀kan tọrùn ẹ̀gùn tán ń pè ní dàmọ́lá yẹn ẹjọ́ tó bá ti distribute email yẹn mo send mo send email mi sínú comment section ẹjọ́ kan copy mi náà mo ní àwọn ọ̀rẹ́ méjì ní access bank àjọ lọ sí school àjọ parí ní àjọ parí nífẹ̀ẹ́ ní year two thousand ní ọ̀gá pátá ni wọ́n ẹjọ́ kán bá mi send email yẹn kán copy mi náà kémi náà tún jù sí wọn àwọn olórí burúkú olùsí ọmọ yẹn jáde tẹ àwọn tó bá dẹ̀ ń ṣépè ẹ má máa ṣépè fáwọn ọmọ yẹn nìkan ẹ máa ṣépè fáwọn òbí tí wọ́n bí ìbùkù bí yẹn òbò tí wọ́n ti jáde àtokó tí wọ́n ti jáde ẹ máa ṣépè fún wọn náà tí wọ́n ń dayé láàmú ẹ bá ti ń ṣépè fún wọn ẹ máa ṣépè fún òbí tí wọ́n tara wọn jáde torí táwọn òbí olórí burúkú yẹn tí wọn ò bá bírú wọn tàbí tí wọ́n bá bí wọn tí wọ́n fún wọn ní ẹ̀kọ́ tó péye wọn ò ní dayé láàmú so àwọn tó bá ń ṣépè fún wọn ẹ má ṣépè fún Wùmí nìkan ẹ máa ṣépè fún ìyá ẹ àti bàbá ẹ bàbá ẹ ò tí ì kú ó sì wà láyé ó kàn ti di gbẹ̀wù dání ni ẹ máa ṣépè fún lórí burúkú bàbá ẹ náà irú Dàmọ́lá yìí ẹ má ṣépè fún Dàmọ́lá nìkan inú òbò tó ti jáde ẹ ṣépè fún òbò yẹn ìyá ẹ ẹ ṣépè fún bàbá ẹ tó dóye ẹ ǹjọ́ tó dóye ẹ tó bìbí kùbí tó ní pé kán lọ fi Mohbad ṣe súyà ẹ ṣépè fún bàbá yẹn kíran-díran wọn kàn máa fi wọ́n ṣe súyà tó jẹ́ kí wọ́n máa wọ́kú gbogbo wọ́n máa wọ́kú ikú ikú wọ́n máa wọ́kú lọ́wọ́wọ́ ńlé wọn ni nílé àwọn dàmọ́lá ẹni tó bá bí lé wọn báyìí àbíkú ni ọmọ òtún yè lé wọn mọ́ pẹ̀lú tó sọ yẹn. àmì o àmì lágbára ọlọ́run àmì lágbára ọlọ́run ẹ ṣé gan o ẹ ṣé gan o. ẹ ṣé gan thank you so much òótọ́ lẹ kúkú sọ because ìyá wọn parent wọn ló bí òun ló bí bíkúbí ẹlòmíì máa bímọ àwọn ọmọ tí product tó máa jáde nínú tó máa tó máa fi spam yẹn bí ó máa jẹ́ product gidi ẹlòmíì á dẹ̀ bímọ pródọ́tì burúkú òun ló máa bí jáde bírò àwọn ọmọ eh, yẹn tó ní kán lọ́ọ́ fi Mohbad tó ní kán lọ́ọ́ fi ṣàsun ọmọ òṣì ọmọ àbí ìpàbẹ́ olórí burúkú ọmọ ọmọ òsùn lè yọ òbèrè ìyá òfò tó bímọ àdánù ẹ ṣe jàre ẹ jẹ́ kí hod ẹ kalẹ̀ jẹ́ kí hod kọ́kọ́ sọ̀rọ̀ náà hod ṣe wà ń bẹ àbí bí àbí kí. lánàá ẹ jẹ́ kí n rọrọ̀ sọ lánàá tọkọ mi fi dé tọkọ mi fi lé mi tó fi gba fóònù lọ́wọ́ mi. ó yẹ ẹ sọ̀rọ̀ ó yẹ ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀. ẹ kalẹ́. ẹ kalẹ́ o. lánàá mo fẹ́ dá sọ̀rọ̀ tẹ́ ń sọ ni tẹ́ ní matrimonial issue lórí ọ̀rọ̀ Mohbad yìí nǹkan tó dálẹ̀ lèmi náà fẹ́ dá sí lánàá yẹn. ẹ wò ó sista Comfy tó ń ṣẹlẹ̀ sí yín exactly ló ń ṣẹlẹ̀ sí mi ara mi ò tiẹ̀ le fún gbogbo orú nǹkan báyẹn mind tí bá tiẹ̀ ti gun orí bẹ́ẹ̀dì báyìí mo máa mo máa wà lórí live títí di bíi two ni ìjà yóò dáa àwọn ọmọ gan fúnra ara wọn máa sọ pé kí ló dé má ní ṣe nítorí pé ọkùnrin nìkan ni mo bí ni mo ní rárá o ní ṣe pé nítorí pé mo jọ nítorí pọkùnrin ni mo bí mo kàn fi pé báwo ni ọmọ ṣe lè waste dànù bẹ́ẹ̀ yẹn ọmọ yẹn kàn waste dànù bẹ́ẹ̀ yẹn lójú wọn nìyẹn o wọ́n fi pé kò ní rí justice èmi dẹ̀ mọ̀ lágbára lọ́wọ́ ọlọ́run ọlọ́run wọ ọlá gbogbo àwọn tí wọ́n fẹ́ díjú kọ́ fẹ́ sùn tí spirit Mohbad ò jẹ́ ká sùn Mohbad máa rí justice lágbára lọ́wọ́ ọlọ́run ọlọ́run wọ ọlá pé àwa kan wà tó yẹ pé inú inú inú ọkọ̀ wọ̀ ò dùn sí wa lórí bá a ṣe ń tẹ fóònù twenty four seven àdẹ̀wò bẹ̀ àkàn fáwàdà fi ń pàṣẹ ni ọlọ́run wọ ọlá gbogbo yẹn náà á kí Mohbad rí justice ìbànújẹ́ ìpọ̀jù ó pọ̀ lọ́kàn mi gan ju àwọn tó bí lọ kò dẹ̀ mọ̀ pé bó ṣe pọ̀ lọ́kàn gbogbo àwọn abiyamọ tó wà níta láwọn abiyamọ gidi nìyẹn Wunmi ah. ò ní scot free lágbára tọ́nà fíjọ́ náà kò ní scot free ọlọ́run ẹ̀san ó ti dé tán fún Wunmi lágbára lọ́wọ́ ọlọ́run. Fọláṣadé wà live. Fọláṣadé wà live kí ló fẹ́ bá wa sọ. So hello ẹ kalẹ́ alátẹ̀ǹkan ẹ kalẹ́. mo ń gbọ́ nǹkan ẹ sọ mo bízì wà live ẹ̀yin tèmi. lórí ọ̀rọ̀ ṣépè fún àbàtì ń lẹ́nu ṣé ó ṣiṣẹ́ kò ṣiṣẹ́ ẹ̀ ó dẹ̀ náwó fún yín ẹ̀ ń gbà owó òkú ọ̀run lẹ̀ ń nà. ẹ jẹ́ ká gbọ́ ẹ jẹ́ ká gbọ́ Fọláṣadé. owó òkú ọ̀run lẹ̀ ń nà ó kọ́lé fún yẹ ṣé ó ṣiṣẹ́ kó tó kọ́lé fún yẹ ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ gbọ́n ẹ sọ. ẹ jẹ́ gbọ́ Fọláṣadé owó òkú ọ̀run lẹ̀ ń nà ẹ máa pọ̀ èyí tó gbowó yẹn nínú yín tó tún fi ń ṣe justice against family Mohbad. ń bọ̀. tẹ́ pé nẹ́tíwọ́ọ̀kì fọláṣadé ni nẹ́tíwọ́ọ̀kì fọláṣadé. ó join ẹ̀ mú mo fẹ́ ṣe. nẹ́tíwọ́ọ̀kì fọláṣadé. ojú ọgbọ́n nǹkan tí mo fẹ́ sọ bọ̀ bí mo ṣe rí àwọn mẹ́sẹ̀gì ẹ̀ mú wò pé yes fámìlì wù mí ṣọ́ lówó àbógbó ọkọ wa fẹ́ ọkọ ni ṣèbówó Mohbad ló ń ná owó ẹ̀ ní nàá tó bá dẹ̀ ti ná owó báyìí tí ò ń ṣe fámìlì definitely owó ọmọ wa náà ló ń ná yẹn. network ẹ̀ first time tó máa wá live lélẹ̀. first time ló wọ̀ àyàwó. kí wọ́n máa gbọ́ yín. first time tó instead tó yẹ kó jókòó sókè ká tẹ̀ rí ojú ẹ̀ dáadáa. first time tó máa ṣe kinní lélẹ̀. justice and bury Mohbad. Please stop stop responding to all those people that are that are abusing you. Talk to your sister, please. Yeah, you came online now to say they should go and bury Mohbad. Mohbad is not going to be buried until until he gets justice. You stood for him from the beginning. You were the one that said yes, he sold blood. Now you are saying they should go and bury him. Ah, it is one year now. You have one year got the justice. What do you Are want me to say? You think somebody will be happy with you now. You were the one that said you saw blood. Now you are saying they should go and bury you. From you are the version. No, what I'm, I'm trying to I'm not saying. Sister yín kó now. Sísá mi ò ń sọ frustrating and annoying. Ẹ sọ fún sísá yín kó sọ̀rọ̀ kó If she needs protection, she should speak out. So that's as speaking out will will it bring justice? Yo, ò mọ̀ bóyá yẹn máa bring justice tí wọ́n bá sọ̀rọ̀ síta. I don't know what to say about that concerning that because it is one year now and the justice has. You are saying that they should go and bury Mohbad. Why will you come online to say they should bury him? That's very annoying don't be amazed with that because that is what everybody will have wish for his child tó bá yẹ pé ilẹ̀ bi. tó bá yẹ pé ilẹ̀ bi nǹkan tó máa báwo lè ránṣẹ́ máa fọmọ sí mọ́ṣáárì tàbí wá justice àdẹ́rí. ẹlẹ́ sista kọ́lẹ́ ẹ̀kalẹ́ mọ́mí Jordan ló sọ. ẹ̀kalẹ́ ma. Mr Hamdat. ta ma. Hello, ma. I'm hearing you. ẹ jọ ẹ rọra pẹ̀lú sista Fọláṣadé ṣe mọ̀ká àwọn olórí burúkú àwọn àṣànà wọ́n wà ní comment section. àbí so kí ló dé tẹ wá sọ pé kí ló. Ah. bàtà ní kó lọ bury Mohbad that was the first thing she said when she came online. come and attack her na you ask her why she said that. Eh? ó protect àwọn àbúrò yìí. did you say that ma. èèyàn tó bá mọ ikú ọmọ tó ṣe ń dùnyàn tó the reason why i'm saying is, is that is that okay nísìnyí a ní àwọn fẹ́ justice is a year now and people started buying clothes one celebrate one we celebrating. má tanra ẹ we are celebrating somebody that is in mortuary and we have not yet got the justice that is why i said okay kakun filẹ bola ṣe then because kò look like like we are still going to get the justice so join me i don't want our blood brother our child to lay down there nǹkan tí mo yẹ sọ bẹ́ẹ̀ nìyẹn torí pé ẹni tí kú ọmọ bá dùn rí á mọ̀ wípé nǹkan tí mo sọ yìí òun náà ló máa ń gbé ah ok àti èyí ẹ̀ ń sìn kò tí ì justice ọmọdé ṣì wà ní mọ́ṣúárì àwọn èèyàn tó raṣọ ṣé tí n bá raṣọ yẹn inú mi máa máa dùn ni. ẹ jẹ́ ẹ jẹ́ request that's why i'm saying it. ẹ jẹ́ request but máa rọra máa rọra sọ̀rọ̀ díẹ̀ díẹ̀. kí lè fẹ́ kí sọ. ẹ jẹ́ request. so mo kàn mo mọ̀ wá sí live because mo mọ̀ pé ó máa pé èyí ẹ̀ now. mo máa rọra if we don't get justice now as we continue another year ṣó máa wà níbẹ̀ yẹn forever ni. tó bá ti bú mi tó bá bú mi kọ́ tó bá lọ bú mi kọ́ tó bá mọ̀ pé mi tó lọ bú mi. ẹ jẹ́ ẹ jọ máa ra máa sọ̀rọ̀ ni o máa ra ṣe bíi bẹ́ẹ̀ kó wọ́n fẹ́ àṣẹ bẹ́ẹ̀ kó wọ́n máa accept o ẹ kálẹ́ mà. ẹ kálẹ́ mà. ẹ pẹ̀lẹ́ ẹ kú ọ̀rọ̀ èèyàn. yes ma. ọlọ́run àwa pẹ̀lú yín. mo mọ bó ṣe rí o kò yí sí o. mo ti request kò tí gbé mi wọ́n ti gbé mi. bọ̀ mo type ní comment section lẹ́kọ̀ọ́ mo ní ẹjọ́ tó ń lọ lọ mo fọlọ́run bẹ̀yìn mi ìmọ̀ Mohbad wò àmọ́ mi ìgbádùn wàhálà yẹn pọ̀ ẹ̀bẹ̀ mọ́ mi mọ́ ẹ pé gbogbo àwọn ọmọ ẹ bá ń ṣe meeting kẹ dúró ti mọ ká gba justice ẹ jọ ẹ jọ torí Ọlọ́run ẹ pè wọ́n ẹ ṣe meeting ẹ bá mọ́mì mo sọ̀rọ̀ ẹ bá àwọn ọmọ sọ̀rọ̀ kán dúró sọ̀nù títọ́ kán gba justice fún Mohbad ẹ jọ torí Ọlọ́run Àtíṣadé ti try ẹ jọ ẹ jọ torí Ọlọ́run Ọlọ́run á wà pẹ̀lú yín ẹ bá wọn sọ̀rọ̀ ẹ gbé meeting ẹ gba justice fọmọ yìí ó jìyà bó ṣe wà láyé ó tún jìyà ní ìsìn ẹ wo gbogbo nǹkan tá à ń gbọ́ online tó ń ṣẹlẹ̀ sọmọ yẹn tí ò lè sọ̀rọ̀ síta títí títí títí tó tún fi lọ ẹ jọ torí Ọlọ́run. má. waiting for pairing. Paired. Immediately. So everybody bẹ̀rẹ̀ sí send the mail Yeah, I can quickly read it to you. I can quickly read it. Okay. So that ẹ máa All right. Dear sir or madam, I am writing as a concerned member of the public to bring to your attention an alleged conspiracy involving one of your staff, Mr. Damola Ayinde at the Korodu branch. It has come to our notice through ASA that Mr. Ayinde may have been involved in facilitating or conspiring in multiple fund transfers from the account of the late Ileri Oluwa Aloba commonly network network kí ló ṣẹlẹ̀ please can you hear me ah ó mà ti dákẹ́ ṣé fóònù yẹn ni please can you hear me ṣé fóònù mi ni àbí nẹ́tíwọ́ọ̀kì wọn. Ah, gbogbo ẹ má stop mà ní kí ló ṣẹlẹ̀ ṣé ẹ gbọ́ mi. Ah, kí ló dé. Oh. ẹ máa gbọ́ mi kẹ́ kí ló ṣẹlẹ̀. yes eh, tiktok ni ó kàn dẹ̀ ṣàdédé stop kí ló dé báyìí yes facebook can hear me but tiktok ni ẹ rí i pé woman yẹn ó ti ó ti freeze mi ò mọ reason kí ló ṣẹlẹ̀ oh god mo ń bọ̀ náà. kí ló ṣẹlẹ̀ mi ò gbọ́ o tiktok yẹn freeze. mi ò tẹ ẹ gbọ́ ṣá. kí ni ẹ̀ ti pé àwa fọ̀ èyí ẹ̀ ẹ wo gbogbo ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ ọ́ gbogbo nàìjíríà yìí. ṣé lè bá sísítà yín sọ̀rọ̀. wọ́n sọ ṣé sísítà yín lè sọ̀rọ̀ kan bóyá kó máa. yes ẹ ń gbọ́ ẹ máa gbọ́ Fọláṣadé lọ. ṣé wọ́n lè bá àwọn tó máa need information lọ́wọ́ wọn sọ̀rọ̀ sódà ẹ̀yin lẹ́ ń sọ pé kó lọ bẹ́yìn ẹ̀ ń sìn pé kò gba justice but you need to talk to your sister so tí sister yín bá lè support àwọn tó ń wá justice kò yẹ yín so that one ma bury you on time since you want them to bury, bury your nephew then tell your sister to speak out. Don't worry, my, my sister will speak. I will talk to her. I will talk to her, I just want you to read the word Ẹ jọ ṣe ń gbọ́ Fọláṣadé. Ẹ má bínú, but then you need to speak to your sister. That is not what I said. Eh? She did not start. She did not start the program with. Ẹ jọ ṣe ń gbọ́ Fọláṣadé at least mi ò mọ mi mọ̀ kan tó ṣe TikTok mi tó kàn dé ṣàdé freeze gbogbo wọn wà ń bẹ̀ o but ó freeze. Ah, kí Waiting for pairing. Paired. Ẹ já máa gbọ́ Fọláṣadé lọ um, bringing him out if you are not getting justice. That's what people, and I'm not in support of anybody celebrating, you know, because you talked about celebrating. My point is, why don't you get the justice That's for good. why you're excluding in the first place? So I, you know, I get your point, but I think you need to understand me too. Uh, anyhow, it is. Ṣadé. Ẹ jọ ẹ má bínú ẹ fi mi dẹ́ ṣe. Má. Ṣé lè fi mí ṣe mọ́tẹ́tọ̀ kí ìwà wọn fẹ́ máa gbé àwọn àṣànà pọ̀ lọ́dọ̀ yín ìjọ? Ẹ má lọ ṣe mistake gbé wọn sókè <laughs> even mo kàn gbẹ́yìn mẹ́ta ìsókè mi mo ń wo àwọn èèyàn tí mi ò gbẹ́yìn bọ́ọ̀lù sókè. ẹ jẹ́ ẹ jẹ́ nǹkan ti TikTok yìí. Uh-uh ní èyí yìí mo kàn fẹ́ mind me because ó kù few days like to máa fi pé here. ẹ̀ mo dẹ̀ ti ń many people many things àwọn èèyàn ti ń concerning one year I don't know if it is protest I will call it. olórí burúkú African TV. ẹ eh, àwọn tó fẹ́ lọ sí inquest yẹn protest làwọn yẹn fẹ́ ṣe àwọn èèyàn bíi bọ́dà Yomi àtàwọn pekis yẹn àwọn yẹn fẹ́ ṣe protest ni o wọ́n máa gbé placard níwájú kóòtù yẹn ní Kòòdú wọ́n máa dúró kó ṣe pé àwọn yẹn fẹ́ ṣe pàtí bọ́ mí mọ́ tàwọn èèyàn míì yo èyí tèmi mọ̀ ni mò ń sọ yìí àwọn yẹn máa gbé placard dúró síbẹ̀ wọ́n dẹ̀ máa wọ t-shirt ní kíní picture Mohbad ní iwájú t-shirt yẹn tó bá ṣé àwọn yẹn lẹ́ ń sọ àbí àwọn míì tún organize party bíi ìmọ̀ yẹn but eléyìí tí mo mọ̀ ní. ẹnì kọ́kọ́ pè mí lé ní yìí ó ń sọ fún mi pé àwọn fẹ́ ṣe protest àbí àwọn fẹ́ ṣe one year o ẹ mọ àwọn yòókù pọ̀ náà máa máa pè wá tó máa sọ fún wa àwọn fẹ́ ṣe one year pé kí n wá kémi náà raṣọ kí n wá mo ní for what kí n gbaṣọ kí n or something like that mi ṣáà dá wọn lóhùn mo ní máa get back tí wọn so torí ẹ̀ mo ṣe ṣe live lálẹ́ yìí ẹ má dá ọmọ mi àwọn ah, so, tèmi mọ̀ ni àwọn tó ṣe t-shirt ní Kòròdú àwọn yóò Kòròdú yẹn àti bọ̀dá Yọ̀mí wọ́n máa ń gbà pé káàkiri níwájú kóòtù ni ìyẹn lèmi mọ̀ àwọn míì ti ń plan ẹ ẹ mọ̀ pé kò sí kó má rí bẹ́ẹ̀ many people náà ń plan ọjọ́ yẹn lẹ máa mọ̀. ẹjọ́ yẹn lè máa rí wọn ṣá bóyá àwọn ẹ̀sán online. wọn ò ní fẹ́ sọ fún because many people want to use it as their own benefit ṣé you understand. bẹ́ẹ̀ni. so láti lọ pé ẹ mọ̀ kò sí ni benefit náà ń bẹ òun mo why òun ni mo no so that is the reason tí mo ṣe video ṣe fídíò lálẹ́ pé kí ni torí tí n bá ti lọ sí mi mi ò òun mo ṣe máa ń ṣe fídíò lálẹ́ pé ok kí ni reason tí a ṣe máa máa ṣe anniversary làwọn yẹn ń pè hmm. so that is the reason tí mo ṣe ṣe fídíò yẹn. kò yẹ kó ṣe bẹ́ẹ̀ yẹn gbogbo àyè òbá ni wá kò yẹ kó ṣe bẹ́ẹ̀ yẹn rárá kò ní ìdí gbogbo yẹn how old is it kò ní ìdí gbogbo yẹn àfikà ní pé placard kiri kan ṣe protest kí wọ́n tètè mọ̀ pé nǹkan báyìí báyìí báyìí ló ṣẹlẹ̀ o àìtí rí justice o because kò ń ṣe gbogbo àwọn èèyàn ló wà online kò ń ṣe gbogbo èèyàn ló mọ nǹkan tó ń ṣẹlẹ̀ àmọ́ tá a bá ń ṣe protest bẹ́ẹ̀ yẹn peaceful one àwọn yẹn máa mọ̀ àwọn wọ́n máa rí nǹkan tí èmi rò bí àníyàn lọ́wọ́ organize tó máa lọ ṣe ní on the level ní court èyí tèmi mọ̀ sí tí mo dẹ̀ gbọ́ so far nìyẹn I don't know àwọn tó dẹ̀ ń ṣe yẹn kan lórí ọlọ́run kan ló I don't understand báwọn èèyàn wá ṣe ń ṣe ń sìn. ok ma ẹ ṣe gan ma mo fẹ́ wo bí a máa gbé ẹlòmíì sókè bọ̀ mi ò mọ who is who yẹ that is why mi ti ẹ̀ lè dáhùn lóhùn torí yẹn ni ẹgbẹ́ díẹ̀ sọ fún pé kẹsàn mọ̀mí díẹ̀ ní kẹsàn fọwọ́ sí i ẹgbẹ́ God's protection tẹ́bá yí God's protection ẹgbẹ́ àwọn àṣàdá pọ̀ gan bíbá àwọn ẹ̀fọ́ wa da bíbá ẹ̀ wọ̀ yìí. mo ṣe mo ṣe wà very careful mi kò lè gbẹ́ anybody anyhow God's protection àbí kílẹ̀ pé. God protection àwọn àwọn èèyàn dúró fún justice òtítọ́ ok. ẹgbọ́ protection ẹ̀ ṣé wọ́n wà níbẹ̀ ṣá. ok mo ti rí wọn. ó wà ní comment section yẹn pàápàá. ok mo ti rí wọn mo ti gbé wọn sókè. ẹ tẹ ọ̀yà ìdúró ti pọ̀. bóyá network wọn bẹ̀rẹ̀ bẹ́ẹ̀. ẹ ọ máa mo ti gbé wọn sókè ọ máa wọlé. ẹ ṣe wẹ́kálẹ́ o ẹ ṣe o ẹ kálẹ́ mà. ọlọ́run ò ní pa wá lẹ́kún mọ́ ọ lágbára ọlọ́run agbára gbogbo kan tó ń dùnnú wa ọlọ́run ò ní sọ ọ́ dìbàjẹ́ fún wa ṣé ẹ rí àwọn kan wà bí báyìí orí wọn ti gbàbọdè látọjọ́ tó ti bí wọn òun ni àwọn bíi àwọn bíi kí lorúkọ olórí burúkú no evidence olórí burúkú àwọn àwọn àwọn ẹran ògún tán ní gbé píkṣọ mm. wọn síbi bẹ̀ ẹ ti understand tó jẹ́ pé òkú ni wọ́n wọn ò jẹ́ lo píkṣọ wọn láyé ẹran ètùtù ni wọ́n wọ́n á wá jáde síta lórí ọmọ ọlọ́mọ tí ò ṣẹ̀ wọ́n lórí ìṣẹ̀dá tí ò ṣẹ̀ wọ́n lórí ọmọ tó làágùn tó ṣiṣẹ́ lórí ọmọ tó fàárọ̀ ṣiṣẹ́ tó yẹ kó fẹ̀yìntì kẹ́bí máa jẹun ẹ̀ àwọn olórí burúkú kan wọ́n tún wá ń dìnà justice ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń dìnà justice Mohbad ọlọ́run fi gbogbo yín ṣe ransom fún Nàìjíríà ní lágbára ọlọ́run àdàbí tí ọmọ yẹn bá ti ṣe ìrandíran yín àdàbí tí ọmọ yẹn ti promise ọmọ alọ́ba ọmọ abọ́sẹ̀dé tó bá ti ṣe ìrandíran rí nìkan ló kù. kò ṣẹ̀wọ́n o ó dẹ̀ ń pariwo báyìí pé mi ò fẹ́ ẹ fún o. Hmm. mo wà pẹ̀lú yín ọ̀gá mi wà lóṣù ọ̀gá mi wà ń bí mò ń bọ̀. ó ti jáde ó ti lọ so bí ó ti pe ọmọ kékeré yẹn yẹ kó lọ kó lọ sùn kó sùn kó rọrùn sùn ń tẹ fóun bíi tèmi so gbogbo àwọn tó ń bú Mohbad láì ṣẹ̀yìn láì ròyìn láì fi nǹkan kan ṣe yín tọmọ yẹn kàn ṣiṣẹ́ títí tó jẹ́ pé ṣe ló ń kọrin láti múnú àwọn èèyàn dùn láti ṣe ọ̀pọ̀ èèyàn lóore tó dẹ̀ jẹ́ pé ṣe náà dẹ̀mí ẹ̀ légbodò gbogbo ẹ̀yin tẹ́ ń da justice ọmọ yẹn rú bí alálẹ́ bá ní kó dáa fún yín aláàárọ̀ ò ní jẹ́ kó dáa fún yín ìdílé yín náà ẹ ní bá wọn gbọ́ ọmọ ológo kankan bíbẹ̀ mọ́ lágbára ọlọ́run hmm. ọmọ tá a máa sọ yín di ẹni ẹ̀tẹ́ ọmọ tá a máa sọ yín di ẹni ọmọ tá a máa kó yín síta bí ọmọ ọjọ́ mẹ́jọ bíi cynthia olọ́lọ́ a máa pèsè sínú ìdílé yín lẹ́yọ̀ kọ̀ọ̀kan gbogbo ẹ̀yin tẹ̀ ń da justice Mohbad rú pátá lágbára ọlọ́run kí ló dé kí ló dé kí ló dé kí ló mọ kékeré yẹn ṣe fún yín ẹ jọ kí nìkan tọmọ yẹn ṣe fún yín kí ló gbà lọ́wọ́ yín kí nìkan tí Mohbad ṣe fún yín àwọn aláfiṣe kan àwọn olórí burúkú ẹ̀dá kan wọ́n tún sọ pé àkókò tún kú ọmọ yẹn pé ọ̀nà ọ̀run Mohbad. ṣèbí wùmí dọ́gba ẹ̀ ó wà ń gbẹ̀ràn ìṣẹ̀dá promise ò gbọ́dọ̀ sùn wọn ah. náà ìwọ náà angel michael ẹ dìde kẹ ẹ gbèjà promise ẹ ti ẹ wò ó pé nítorí ti ọmọ yìí ó yẹ kí n fi ibiṣẹ́ mi ti tí ò pé mi ó yẹ kí n fi ilẹ̀ kí n wá ibiṣẹ́ gidi lọ́bọ̀ mo dúró nítorí nǹkan tí mò ń èrè wáìfà tí mò ń rí jẹ́ ń bibẹ̀ ìwọ náà aláàánú ìṣẹ̀dá èmi fúnra mi gan tó ń gba táìmù ẹ̀ lórí justice for Mohbad ìṣẹ̀dá mi ó bẹ̀rẹ̀ sí ní bá yín jà lágbára ọlọ́run ọlọ́run ló máa bá gbogbo àwọn tó ń da justice Mohbad ọlọ́run ló máa bá gbogbo yín wí pátápátá láìkẹ́ yọ̀kan ẹ̀yin olóòfo ẹ̀yin olè ẹ̀yin olórí burúkú tẹ̀ ti fàárọ̀ yín ẹ ti fàárọ̀ yín gba bribe tán tẹ́ bá lọ wo generation wọn àwọn náà máa ń ṣe dìbò kó o ṣe bẹ̀ ó ti yẹ yín àwọn náà máa ṣe dìbò kó o ṣe bẹ̀ tó yẹ pé ó yẹ kí ìlú dáa wọ́n á ti fi five thousand ba ọjọ́ ọ̀la àwọn ọmọ wọn wọ́n á ti fi bàá jẹ́ nígbà tó bá wáyé wọn máa tọrọ bára that's just it wọ́n wá máa tọrọ bára kiri wọ́n ní ká pa ẹnu pọ̀ kí lẹ sọ wọ́n ní ká pa ẹnu pọ̀ ká. ìyẹn sókè ẹ bọ́gá àti ṣáájú ẹ mú wọn sókè mọ́mí jọ́kẹ́ ń backup yẹn gbé wọn sókè nù wọ́n ní ká pẹnu pọ̀ ká bó lè wí àwọn èèyàn bíi zainab ọmọ rádaràda àwọn ọmọ àbí ìpàbẹ tẹ bá lọ wò wọ́n dáadáa bẹ́ẹ̀ yẹn ti understand àwọn two k urgent two k àwọn ẹjọ́ ẹ fún mi two thousand kí sáré fi ra pátá àwọn wọ̀nyẹn ló ń ṣe nọ́ńkẹ̀yìn náà ń sọ pé àwọn ń ṣe justice for Mohbad ṣé ti jókòó sáde ní ká sọ ni ìyẹn ń tiẹ̀ oníbàárà ìyẹn mú mú mú mú mú mú ó kápírísì òdì ọmọdé ìyẹn tún lọ mú kápírísì òdì nìyẹn kí lẹ sọ àwọn gúrúùpù wọn nìyẹn gúrúùpù ẹ̀yin kọ́ lẹ sọ mo ní ẹ má tẹ̀ sọ tàwọn yẹn ah, ah. ẹ̀yin kọ́ lẹ sọ ẹ jẹ́ kọ́ wọ́n ti ń fi mí ṣe ṣọ́ọ̀bà ẹ jẹ́ kọ́ gbé ọjọ́ kan tádé tó bá fi mí ṣe ṣú ayé ẹ̀ máa bàjẹ́ ògbóẹ́ máa fọ́nká ní ògbóẹ́ wà lọ́wọ́ mi bó ṣe fi run ògbógẹ́ afro ayé ẹ̀ ti bàjẹ́ ìwà sí yẹ afro lẹ́yọ̀ ń gẹ̀ orí ẹ̀ ti burú. ẹ mọ nǹkan tó ń dùn mí fún wọn àwọn náà ní ọmọkùnrin náà mm-hmm. mo ní nǹkan tó ń dùn mí fún wọn ni pé wọ́n ní ọmọkùnrin wọ́n ti wà kọ́sẹ̀ jáyọ̀ ọmọkùnrin náà ọtí bàbá àtẹjáyé tó máa fẹ́ jíjẹ́. Ah, ah. tádé òrò ọmọkùnrin ẹ̀ jẹ́ jókòó tádé òrò ọkùnrin obìnrin méjì ló àjẹ́ méjì ló. náà máa jìyà ojú wọn náà máa rí obìnrin náà máa jìyà ọba tó bá jóbìnrin mẹ́wàá lọ bí ojú wọn náà máa ráre lágbára ọlọ́run lódùmarè. ẹ wo mọ́mí jay ah. ṣé ẹ mọ̀ kí ló ṣẹlẹ̀ sí irú àwọn jókòó tádé yẹn ṣé mọ̀ pé bọ́n ṣe bí ọmọ wọn àwọn wòlíì tó wá síbi ibẹ̀ wọ́n ti ní pé kò sọmọ ológo láàrin wọn ògo Mohbad yẹn ń bí wọn ní burúkú ògo Mohbad ọmọ yẹn tún ṣaláìsí ògo ẹ̀ sì fún fún àwọn olórí burúkú ìlówó àwọn olórí burúkú wọn ò lógo mọ́ ògo wọn ti wọ dormat ẹ mọ̀ tó mọ red flag ògo wọn ṣe ló ń ṣe píríọ̀dù lọ́wọ́ wọn ò lógo kankan ògo wọn ti wà pẹ̀lú menstruation bó ṣe wà yẹn wọn ò lógo that's the reason why tó ṣe ń bínú ọmọ yẹn ẹ dẹ̀ sì máa bínú pẹ́ ni ẹ máa ké kú ní bẹ́ẹ̀ ṣe wà yìí ọmọ yẹn máa gba justice àìlè gba justice God's protection God's protection ní sùúrù ní sùúrù ẹ kalẹ́ o everybody aunty Fọláṣadé ẹ kalẹ́ èmi ni o èmi ni kọ́ńfì o ẹ ẹ má bínú ó dà ẹ má bínú ẹ má bínú ẹ má bínú. Hmm ẹ má ẹ̀yin náà mọ̀ pé ìjà ló dé ẹ̀yin náà mọ̀ pé ìjà ló dé torí ń dòwe ẹ̀wọ̀n pa ti a ti jà sẹ́yìn sẹ́yìn so ẹ ṣe ẹ ṣe tẹ̀bínú. ẹ ẹ ẹ ti bá mi jà gan. ẹ à mo ti bá yín jà mo ti bá yín jà mí ní parọ́ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣe rí torí ìgbà tí mo fi tí mo fi wọlé mo kàn bá yín lẹ́nu wípé ẹ understand àwọn kan wọ́n sọ pé àwọn fẹ́ ṣe wọ́n fẹ́ celebrate wọ́n fẹ́ ṣe gbá ṣe rí àwọn yẹn ṣe rí àwọn yẹn ẹ gbé wọn sí ẹ̀ǹkùnlé ni kẹ́ ẹ gbé wọn ẹ tì wọ́n mọ́ ẹ tì wọ́n sínú kànga ṣó ti yé ṣe rí àwọn yẹn opinion táwọn yẹn ò count àwọn yẹn ẹ mọ̀ bí kan sọ wípé ẹsẹ̀ kan nílé ẹsẹ̀ kan níta òun làwọn yẹn ṣó ti yé yín àwọn tó jẹ́ pé kò fọ̀sán ṣènìyàn forúṣẹ́ àwọn kò ṣe kú kò ṣẹ́yẹ. Okay i love you i love you ṣùgbọ́n tẹ́ bá dé inú wọn nǹkan ìkorò lẹ máa bá níbẹ̀ ṣó ti yé yín i'm for i'm for justice i'm for justice ṣó ti yé yín irọ́ ni wọ́n ń pa so àwọn yẹn ṣe rí african tv ó fẹ́ẹ́ fi kówó jẹ ni ṣó ti yé yín bẹ́ẹ̀ yẹn so. ó yé ẹ má. so ìyẹn African TV African TV ó fẹ́ fi kówó jẹ ni by, by fire by force ló fẹ́ fi kówó jẹ ó ti fi ó ti fi ó ti lọ ó lọ gbé Mohbad sínú foundation ṣe rí méjì Mohbad lásán fẹ́ máa fi pa owó nínú ní online ní inú foundation ẹ̀ wọ́n gẹ̀ẹ́tì ẹ̀ àwọn èèyàn dìtẹ́tì ẹ̀ àṣírí ẹ̀ tú ló wáá sọ pé òkè o by fire by force ṣe à lóun fẹ́ẹ́ fi Mohbad kówó jẹsẹ̀ ló ṣe lọ organize yẹn ṣó ti yẹ ṣe ráwọn yẹn wọ́n ṣe àwọn yẹn ń ṣe justice o ṣó ti yẹ ṣe ráwọn ti justice wọn ò ṣe anything other than wọ́n fẹ́ béèrè lọ́wọ́ government pé kí ni nǹkan tí Mohbad ṣe kí ló dé kí ni bàbá ẹ̀ ṣe kí ni ìyá ẹ̀ ṣe fún ìjọba Èkó kí ni um, Mohbad fúnra rẹ̀ kí ló ṣe tó fi jẹ́ wípé wọn ò fẹ́ ṣe investigation lórí ikú tó pa Mohbad so wọn kàn fẹ́ ṣe peaceful peaceful demonstration peaceful demonstration ni wọ́n fẹ́ ṣe kí wọ́n fi ẹ̀hónú wọn hàn pé nǹkan tí ìjọba àti ọlọ́pàá nǹkan tó ń ṣe lórí ikú Mohbad pé àwọn ò láìkè àwọn ò faramọ́ wípé kàn ṣe di normal tí kàn lọ́wọ́ kán lọ tú iṣu désàlẹ̀ kòkò pé kí ni nǹkan tó pa Mohbad a fẹ́ mọ nǹkan tó pa Mohbad pé kán ṣiṣẹ́ because àwọn ọlọ́pàá yẹn wọn ò ṣe investigation rárá ọ̀rọ̀ tí Wùmí rọ́ tó lọ pa fún wọn làwọn jókòó tì ṣó ti eyín àwa ni ọlọ́pàá lórí Facebook lórí internet àwa là ń ṣiṣẹ́ ọlọ́pàá tá à ń ṣiṣẹ́ gbogbo ẹ̀ ṣó ti eyín tá à ń tú gbogbo ẹ̀ tá à ń wá nǹkan tí àwa là ń get everything irú sìn bọ́n ṣe fọ́ Mohbad lórí tí wọ́n gẹ irun orí Mohbad lẹ́yìn tí Wùmí pé ẹ̀ ń fèé ṣara àbí fèé ṣayọ̀ ni tó gẹ irun orí Mohbad lẹ́yìn irun orí Mohbad ó lọ ó scrape lẹ́yìn wọ́n fi plaster wọ́n fi ṣàwálà gẹ̀ẹ́tì ẹ̀ orí íńtánẹ́ẹ̀tì láti gẹ̀ẹ́tì ẹ̀ ṣó ti ṣe mọ̀ pé ńgbà tí Mohbad fi kún gbà yẹn tí íńtánẹ́ẹ̀tì pariwo pé à wọ́n ti wá pé wọ́n ti fárun abẹ́ Mohbad lọ wọ́n ti fárun orí ẹ̀ wọ́n ti fárun abíyá kílódé kílódé kílódé tá à ń pariwo Wùmí Wùmí wá fẹ́ ṣe kó lè fi kó lè fi ẹ̀ ó fẹ́ fi prove wípé àwọn ò fárun orí mohbad o ló wáá ju fídíò ibi tí mohbad tó wà nínú ambulance ó jù síta ó post ẹ̀ ibẹ̀ láti wá rí plaster tó wà lẹ́yìn orí mohbad pé òkè lóòótọ́ kì í ṣe pé wọ́n gẹrun orí mohbad ṣùgbọ́n wọ́n scrape ibi tí wùmí ti bóyá wùmí fọ́ nǹkan mọ́ lórí ni àbí nǹkan kan o ibẹ̀ yẹn lẹ́yìn orí ẹ̀ ní agbárí níbi ọpọlọ torí agbárí lọpọlọ máa ń wà náà ti ní orí Mohbad ti fọ́ tán ti scrape ẹ̀ wọ́n scrape wọ́n fi bandage sí ibẹ̀ láti rí ó wà lórí íńtánẹ́ẹ̀tì ṣó ti eyín òun náà ṣe dé fìlà fún Mohbad tí wọn ò fẹ́ káṣírí ẹ̀ tú wọn ò fẹ́ káṣírí orí yẹn tú náà ṣe lọ wá fìlà fà tí wọ́n dé fún Mohbad fìlà tán ti rán ready made ibo ni wùmí ti sáré rí fìlà àti aṣọ rẹ́dímèdì tó sáré dé fún Mohbad ṣó ti yé yín bẹ́ẹ̀ yẹn so ọlọ́pàá wọn ò ṣe iṣẹ́ wọn débi iṣẹ́ wọn ò ṣe dáadáa wọn ò ṣe tọrọ job ṣó ti yé yín àwa dẹ̀ fẹ́ mọ nǹkan tó pa Mohbad àwa fẹ́ mọ̀ a fẹ́ mọ̀ nǹkan tó pa a fẹ́ mọ̀. mo really appreciate yín mommy. comfort in fact tó bá ní èèyàn ń ṣe iṣẹ́ <laughs> ẹ̀yin èyí Kudi Bukky Jesse anodo ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tó hot gan inú mi ò kọ́kọ́ dùn because mo rò pé ah ó ti ń lọ beyond agbára tiwa because ìgbà tí mo bá dùgbò ń wà láyé iṣẹ́ mọ̀ pé kò kì í sọ wá sí social media we are not social media soft. but nígbà tó dẹ̀ ti jẹ́ pé ó ti wá kú tó ń sìn á ní choice. sista fọláṣadé sista fọláṣadé ẹ máa gbọ́ ṣẹ́rí next time bó bá bó dẹ̀ jẹ́ pé àwọn ọmọ yín tẹ tó àwọn ọmọ yín lórúkọ jésù ọlọ́run bá yín wò wọ́n tán wà ẹ máa jẹ́ kó yá àwọn ọmọ yín wípé kán má máa gbàgọ̀ jẹ̀ ẹ jẹ́ kó máa yá àwọn ọmọ yín pé kán má máa tutù jù lóòótọ́ wọ́n máa sọ pé kéèyàn má hùwà jàgídíjàgan kéèyàn máa gentle kéèyàn máa bọ́ kì í ṣe gentle to that extent ṣẹ́rí gentility Mohbad ó ní Wùmí work upon tí Wùmí fi tó fi treat Mohbad tó fi sìn débi tó sìn dé tó fi sìn dénú kòtò then paternity fraud náà tún wà ṣẹ́rí ọmọ tó wà lọ́wọ́ ẹ̀yẹn sẹ́ àní kì í ṣe Mohbad mo lè bẹ́ẹ̀tì láì fún mi sí pẹ̀lú pé kì í ṣe Mohbad ló ní ọmọ yẹn ṣó ti ṣó ó fẹ́ fi ọmọ yẹn kó ogun Mohbad ó dẹ̀ ti fi kó ọ̀rẹ́ dì ó ti fi kó ọ̀rẹ́ igbe tá à ń ké nìyẹn àǹtí Ṣadé let me tell you mo sọ fáwọn tó wà lórí live mi lánàá má kàn pè mí ní ibi tí mo wà yìí má yẹn ti torí Mohbad ló ni má yẹn ṣe wà ní care home care home kí náà ti pè care àwọn tí wọ́n ní tán máa ń ní rọpárọsẹ̀ tó ní stroke máa yẹn fẹ́ ó ní ó ti ní partial stroke torí pé even máa yẹn gan kó tó di pé máa yẹn sick máa yẹn máa wá sọ́dọ̀ mi tó tẹ̀ tó tẹ̀ sọ́ngbà àtẹ̀rò pé bóyá eré ló tẹ̀ ń ṣe ń gbà yẹn tó ní pé òun ò lè báyàwó òun sùn ó ní à àǹtí kọ́ńfì pé kí òun mà lè bá ìyàwó òun sùn tá tẹ̀ fi ṣe bíi pé bóyá eré nígbà yẹn tí mo sọ pé kinní kan kó mú justice for Mohbad kúrò lọ́kàn pé kinní kan kinní kan àní ó lóun ò lè báyàwó òun sùn pé kóun ò kí ń le nǹkan kan pé because ó máa wá síbí ó máa lọ sọ́ọ̀ yẹn ó máa máa wá ibi tán ti ń sọ̀rọ̀ káàkiri ṣó ti kinní yìí ó mú ó mú mú lára ẹ̀ gidi but ó wá dàbí pé nǹkan tó fi ń ká wa lára ni pé ó wá dàbí pé ẹ̀yin gan tó ṣẹlẹ̀ sí gan bíi pé kò bíi pé kò múmú láyà yín òun nínú ṣe ń bí wa tẹ́ rí pé inú ń bí wa lórí lórí eh, internet ṣó ti yé yín ẹ wo ẹ má máa jẹ́ kó ṣe rí ibi tí ẹ̀yin ò ronú dé ẹ jẹ́ ń sọ fún ṣe rí ibi tí ẹ̀yin ò ronú dé Wùmí ó ń ronú kọjá bẹ̀ fáfáfá ṣe rí wùmí kò ń ṣe ọmọ gidi kan gbogbo ẹnu mo fi ń sọ wọn bí baba ńlá kù bàbá da. kó sọ pé nǹkan tí mo sọ kọ́ ṣe rí wùmí ọmọ burúkú ayé òun ọ̀run ni ṣe rí even gan ṣe rí kàrímọ́ tó wà ń bíbẹ̀ èmi àti ẹ̀ èmi àti ẹ̀ máa ń jà gidi gan ní ọ̀nà nígbà yẹn ṣó ti bọ̀ ṣe rí kàrímọ́ wá jẹ́yàn kan tẹ́ pé she is the odd ó wà odd man out ó wà odd man out láàrin family kó òun ó bí ẹni tí ọlọ́run kàn ṣe bí àkàndá ènìyàn ṣó ti yé yín so nǹkan tó máa ń jẹ́ kí nǹkan tó máa ń jẹ́ kó dùn wá nìyẹn bíi pé bóyá bíi pé bóyá bíi pé bóyá kò ká yín lára ṣó ti yé yín ẹ ṣó ti yé yín ẹ torí ọlọ́run ẹ̀hẹ́n a gbọ́dọ̀ get justice tẹ bá support pé ká get justice ṣe gbọ́ ọlọ́run máa fún wa ká gẹ̀ẹ́tì ẹ̀ bọ̀ mo ò pé ká gẹ̀ẹ́tì ẹ̀ ní exactly one year tó bá pé because mo ò pé um, nǹkan fẹ́ ṣe yìí i mean táwọn ọ̀bùra ayọ̀mí fẹ́ ṣe tó tún fẹ́ lọ ṣe peaceful protest yẹn kó come out fine because I'm, I'm, mi ò lè parọ́ fún yín i don't want mobile to just lay down there for another year mi ò fẹ́ mo fẹ́ ká gẹ̀ẹ́tì ẹ̀ bóyá nǹkan tó máa ṣe kọ́lọ́hún jọ kó bá wa fọwọ́ tọ́ wọn lọ́kàn kọ́ tiẹ̀ jẹ́ ká mọ ibi tá à ń lọ because all the time many àwọn lawyers yẹn náà máa ní eh, we are on it we are doing this we are doing that eventually àkànní gbọ̀n kankan mọ́ ìgbà tí bàbá náà lọ sí bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ ń gbà yẹn inú mi tẹ̀ ti dùn ìpè yes àti dé patient wa eventually kò sí nǹkan tí yẹn náà ṣe ló jẹ́ kémi sọ ìgbà tí àǹtí Hamidat Fashion máa sọ pé nǹkan tí mo fi bẹ̀rẹ̀ kọ́ nìyẹn I'm just trying to put out, pull out my mind that okay, if we couldn't get this justice, and it's a year now, I don't think I don't know if we can still get it. That's what I'm trying to say the other time. So mo dẹ̀ gbàdúrà pé ẹ̀yin náà ẹ̀ ní fi wé ẹ̀gbà o. Madam Kọ́ńtò ẹ̀jẹ̀ bá mi moderator. Àwọn olórí a moderator ẹ jẹ́ kí mọ́mí jákàm náà sọ̀rọ̀ wọ́n ti wà lókè sọ ẹ jẹ́ káwọn náà sọ̀rọ̀. ẹ jẹ́ kí wọ́n sọ̀rọ̀ ẹ jẹ́. mo kàn ní ká ṣe moderator ni àwọn olórí burúkú ni wọ́n èèyàn lọ́ndà comment section. ẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni kó fi èèyàn kan ṣe moderator kó máa block kó tó máa máa block wọn. mo ní kó bá mi kọ́ wọn ẹ̀jọ̀ kó madam ọmọ ìjọ́ńkẹ́ mẹ́ bá mi kọ́ wọn ó kàn máa lọ sí setting àwa rí apic orúkọ èèyàn kan tó bá fẹ́ fi ṣe moderator àwa set as moderator á lè máa bá block mo dúpẹ́ gidigidi inú mi dùn pé mo rí ẹ ní orí áàpù yìí ní agbára ọlọ́run èmi gbọ́mọ sí ọmọ ẹ ṣọ́kúmọ́ ẹ lójú gbogbo tó tara ẹ jáde báyìí àṣeyè àṣeyege ló máa máa ṣe ìlérí olúwa tó wá kú gbogbo wa ń wá justice fún gbogbo àmàrò. question ni mo fẹ́ béèrè o mi wá mọ̀ bóyá mo lè béèrè àwọn question yẹn tó bá jẹ́ wípé ìgbésẹ̀ wà lórí ẹ̀ tó fẹ́ dá mi lóyún má dáhùn o bọ̀ tó bá ṣe dáhùn inú mi á dùn. ok ní ìgbà tó kọ́kọ́ jáde gbàrà ó sọ èdè kan oníwùmí ṣó máa sọ pé irọ́ ni bàbá Mohbad pa tí mo débẹ̀ yẹn tí mo ní àǹtí mi ẹ̀jẹ̀ tó wà nínú ilé yìí máa pọ̀ báwo lẹ̀jẹ̀ ṣe pọ̀ báyìí nínú ilé ọ̀rọ̀ yẹn ó rú wa lójú lákọ̀ọ́kọ́ a fẹ́ mọ̀ ọjọ́ tí ọjọ́ tó délé yẹn tí ẹ̀jẹ̀ yẹn fi wà níbẹ̀ one a dẹ̀ fẹ́ mọ̀ pé ẹ̀jẹ̀ yẹn ò ṣe bí bàbá Mohbad ṣe ní ó sòkè sínú dúfè yẹn ẹ̀jẹ̀ yẹn ṣe tó ni question àkọ́kọ́ tí mo fẹ́ béèrè nìyẹn. first question. ẹ mọ̀ tó bá jẹ́ pé ò ní dáhùn sọ fún mi pé ìgbésẹ̀ wà lórí ẹ̀ àbí kò dáhùn. ok ẹ mọ̀ kan tí màá sọ fún yín ní live tí mo ṣe lénìí kí n tó lè dáhùn question yẹn hmm. irú the first question because question tẹ béèrè yìí ó lágbára fún mi láti dáhùn gan ẹ mọ̀ pé mo yẹ jókòó yìí gbogbo everybody ẹbí gbogbo ọlọ́wọ́ mi àbí. so mi ò ní lè dáhùn question yẹn fún yín lálẹ́ but mo promise yín pé the next ẹ bá béèrè question yẹn màá pípé ara mi ẹ má bínú. ok fine. onídùúdù. Eh, no problem ah, kó ṣọ́ mọ̀ pé mo ti gbé mo ti sọ pé ó ṣeé ṣe kó dá mi lóhùn ó dẹ̀ ṣe kó má dá wọn mi eh, ti ó ti yé mi èmi náà mọ ọmọ àgbà ni ẹ ọmọ àgbà dẹ gbọ́dọ̀ mọ bó ṣe ń gbọ́rọ̀ kalẹ̀ níta pàápàá níbi tí stage kẹsì yìí dé ó ní àwọn nǹkan tó yẹ kéèyàn. reason tí mi ṣe fẹ́ béèrè question yẹn. mo wá fẹ́ mo wá fẹ́ béèrè nǹkan kan pé o kàn fàǹtí ẹ sílẹ̀ just like that láì tiẹ̀ wo wípé nǹkan tó ṣẹlẹ̀ sí ìyá Mohbad yìí. Fọláṣadé ò mute ni o kò mute ó yẹ kó mute kò mute. ìyá ò gbọdọ̀ dá wà lọ́wọ́ yìí.